وافتقار لتقوم مصالح العباد في المعاصي والمعاد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الغني الكريم الجواد وأشهد أن نبينا محمدا عبده ورسوله عبده ورسوله سيد المرسل وخلاصة العباد وأبلغ الناس في الزهد والورع والشكر والصبر على الأحكام والصبر على أحكام الملك الجبار صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان آناء الليل والنهار وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله تعالى واعلموا أن الله له الحكمة البالغة في الخلق والتقدير والتضييق على عباده والتيسير وله الحكمة البالغة في الحكم والتشريع وأحكام شريعته كلها عدل ورحمة وحكمة ومصلحة ومصلحة للعباد في دنياهم وأخراهم ومن أحسن من الله حكما لقوم يؤمنون وله الحمد في منعه وعطائه وعلى العباد إذا وسع عليهم أرزاقهم أن يشكروه ويقوموا بما يجب عليهم في هذه الأرزاق ويقوموا ما يجب عليهم بما يجب عليهم في هذه الأرزاق وعلى العباد إذا قدرت عليهم أرزاقهم أن يصبروا على تقدير الواحد الخلاق وهم أعلم بمصالحهم وهو أرحم بهم من أمهاتهم لقد قسم العليم الحكيم الرزق على عباده فمنهم من بسط له ومنهم من بسط له في رزقه ومنهم من قدر عليه رزقه وذلك لحكم عظيمة باهرة قدر الله الرزق على عباده ليعرفوا بذلك أنه المدبر لجميع الرزق لجميع الأمور وأن بيده مقاليد السماوات والأرض وهذا يوسع عليه والآخر يضيق عليه ولا راد لقضائه وقدره يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم بسط العليم الحكيم الرزق لعباد بعد العباد وضيقه على بعضهم ليعتبروا بهذا التفوت بهذا التفاوت في الدنيا تفاوت ما بينهم في درجات الآخرة فكما أن الناس في هذه الدنيا متفاوتون ومنهم من يسكن القصور المشيدة العالية المشيدة المشيدة العالية ويركب المراكب الفخمة العالية ويتقلب في ماله وأهله وبنيه في سرور وحبور ومنهم من لا مأوى له ولا أهل ولا مال ولا بنون ومنهم ما بين ذلك على درجات مختلفة وإن التفاوت في درجات الآخرة أعظم وأكبر وأجل وأبقى انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا وإذا كانت الآخرة أكبر درجات وأكبر تفضيلا فإنه ينبغي أن نتسابق إلى درجاتها العالية وحياتها الباقية ذلك خير وأحسن تأويلا قسم الله الرزق بين عباده ليعرف الغني قدر نعمة الله عليه في الإيثار ويشكره عليها ويلتحق بالشاكرين ويعرف الفقير ما ابتلاه الله به من الفقر فيصبر عليه وينال درجة الصابرين إنما يوفى الصابرون أجرهم بغير حساب وهو مع ذلك لا يزال يسأل ربه الميسرة وينتظر الفرج من رب العالمين قسم الله الرزق بين عباده لتقوم مصالحهم الدنيوية والدنيوية والدينية ولو بسطوا الرزق لجميع العباد لبقوا في الأرض بالكفر والطغيان والفساد ولو ضيق ولو ضيق الرزق على جميعهم لاختل نظامهم وتفاوت في معيشتهم الأركان لو كان الناس في الرزق على درجة واحدة لم يتخذ بعضهم بعضهم سخريا لم يعمل أحدهم للآخر صنعة ولم يحترف له بحرفة لأن الكل في درجة واحدة فلا فليس أحدهم أولى بهذا من الآخر أين الرحمة والعدل من الغني للفقير إذا قدر إذا قدرنا أن الناس كلهم في درجة واحدة أين الموقع العظيم الذي يحصل بصلة الأقارب بالمال إذا كان الكل في درجة واحدة إن هذا وأضعافه من المصالح يفقد لو تساوى الناس في الأرزاق يفقد لو تساوى الناس في الأرزاق ولكن الحكيم العليم قسم بينهم أرزاقهم وأمر الأغنياء بالشكر والإنفاق وأمر الفقراء بالصبر وانتظار الفرج من الكريم الرزاق وعلينا معشر المسلمين أن نرضى به أن نرضى به ربا ونرضى بقسمة بقسمه وأقداره وأن نرضى به حكما ونؤمن بحكم الله سبحانه وتعالى ونؤمن بحكمه وأسراره يقول الله سبحانه وتعالى الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم يقول الله سبحانه وتعالى أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض الدرجات ليتخذ بعضهم بعضا سخرية ورحمة ربك خير مما يجمعون وكان فولوا ọlọ́run ọba ìní ọba ọ̀kan ṣoṣo ọba kàyàkàyà ọba ọ̀jọ̀gbọ́n lórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ pátá ọlọ́run ọba yìí ó ṣe lófin lórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ gbogbo nǹkan tó ṣe pé yóò wúlò fún ọ tí ó sì fi wọn lóore ibẹ̀ nínú ẹ̀dá ọlọ́run ọba ìlékè ọlá tọ́lọ́run ọba ìlékè ọlá dá ó ṣe yí pé ọlọ́run ọba ìlékè ọlá ó ṣe tó tó ṣe pé tí ẹ̀dá ń fẹ́ ìkọlọ náà ọba ìlẹ̀kẹ̀ ọlá ń ṣe fún lásìkò yẹn níbi ìkọlọ ọba ṣe báyìí ọgbọ́n tó pọ̀ àti àṣírí tó pọ̀ ìbẹ̀ lábẹ́ rẹ̀ ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ níṣẹ́ ló ṣe ìjẹ muharisiki tẹ́lẹ̀ àtẹnìkọ̀ kan wọ̀ sọnù táwọn wá káàkiri lọ́pọ̀lọpọ̀ táwọn ọmọ sọ yí pé ìṣẹ̀ là ń wá nẹ́tíwọ́ọ̀kù káàkiri alẹ́ sábìsì káàkiri ibi tó wà ẹlòmíì ò máa sọ lórúkọ ẹ̀sìn wípé kíbla lòún wá káàkiri ìyẹn ni pé tá a sọnù táwọn wákàtí tá a mọ̀ sí dúkìá owó ọrọ̀ ọlọ́run ọba ilékè ọlá ó fi àríkìkì yìí láàrin àwọn ẹrú rẹ̀ láàrin kó ṣe àwọn kan ní ọlọ́rọ̀ nínú wa ó sì ṣe àwọn kan láláìní nítorí kí àǹfààní ètò ìgbésí ayé wa kó lè bá a rọrùn ni jíjẹ mímu wa kọ́lọ́run ọba ilékè ọlá ó lè sí lọ́nà tó ṣe pé yóò fi já rọrùn fún wa ni bákan tí ètò àlùkìyámà wa kò tún lè jẹ́ tuntun pé yóò ọpẹ́ ní fọlọ́n ọba tó ṣe léyìí torí tí ọba ti bẹ́ẹ̀ fún wa bọ́yá ìsẹ̀lẹ̀ ìbá ti dàrú tán pátápátá mo jẹ́ ìgbé kò sí ẹni tí ìjọ ti tọ́ sí lódodo àfi Allah subhanahu wa kò sóró ọba kò sí fún ọba ọlọ́rọ̀ ní tí kò bùkátà ọ̀rọ̀ kan lọ́dọ̀ gbogbo ẹ̀dá tó dá ọba ọlọ́rẹ̀ ọba kò bùkátà ẹrú sí ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ rẹ̀ ní í ṣe aṣáájú àwọn òjíṣẹ́ ní ẹ̀sà nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba sì ni òjíṣẹ́ fún ọlọ́run ọba ìdẹ́kẹ́ ọláàtì ọlọ́run ọjíṣẹ́ tọ́lọ́run ọba ran òjíṣẹ́ ìfọ́ ọlọ́run ọba pé ìgbìgbè pérépéré fáwọn ọmọ ẹ̀dá ènìyàn bákan náà ó sì jẹni tó wà lẹ́ni tó dógóńgójú nínú ẹ̀dá ọlọ́run ọba ìdẹ́kẹ́ ọlá nínú ìráyé sá nínú ìmọ̀ àtàtàjẹ́ lórílẹ̀ ayé àti ìmọ̀ dúpẹ́ fọlọ́run àti ìmọ̀ ti sùúrù lórí àwọn gádàrá ìdájọ́ tí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ọba olùkápá ọba jẹnípa tó ṣe lé wa lórí ànábì ló jẹni tó ṣe sùúrù púpọ̀ lórí gbogbo àwọn ìlú tọ́lọ́run ọba kọ́lé lórí sì ní rí bẹ́ẹ̀ tẹ̀lé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ó ti ránṣẹ́ sí ànábì sallallahu alaihi wasallam pé tó bá fẹ́ kó wọn sọ òkè méjèèjì kó wọn sọ di wúrà fún un sáà sí olóhùn ọ̀fẹ́ bẹ́ẹ̀. kódà ọlọ́run ọba ìrẹ́gbẹ́ láti wọ́n mọ́lá kùtù ìbílẹ̀ àrí ìṣẹ̀lá tó ṣẹ̀dá kù sí pé nínú kọ́ máa ṣẹ̀ṣà láti máa jẹ́ ẹrú ọlọ́run àtúntìṣẹ́ rẹ̀ àti kó sì tún máa jẹ́ ọba àtọlọ́rọ̀ kánàbí òun kan àdébí sallallahu alaihi wasallam ní ìṣèlú òun fẹ́ fún wọn máa jẹ́rú ọlọ́run wọn ò sì tún máa jẹ́ òjíṣẹ́ fún ọlọ́run ọba ìrẹ́gbẹ́ wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ba wa kí ànábì dáadáa àtàwọn aráàlú rẹ̀ àti àwọn àti gbogbo olùtẹ̀lé lànà rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa títí tí ó fi di ọjọ́ ìyáàmà gbogbo àti ajẹ́rúsìn ọlọ́run eléyìí jẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọjọ́ tó ṣe é kí ọ jẹ́ àyíyáàmù tẹ̀sírí ẹ̀kọ́ àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ọdún ìtì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin ọdún ètò ṣe pẹ̀lú àna ọlọ́run subhanahu wa ta'ala ìjọsìn pípa ẹran ìjọsìn sísọdún ìṣèlú ọ̀parí lónìí pẹ̀lú àna ọlọ́run tí ọlá rẹ̀ gàdúrà dáadáa lọ́wọ́ bá ṣe fún wa tó fi sẹ́yìn bí àtẹnìkọ̀ fún wa tó fi sẹ́wà kù títí di ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàlá nínú oṣù Dhul-Hijja ìkọ̀tí tàtínà ìhíjírà ọtí àlẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ jẹ́ ká páyọ̀ ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ká máa rántí ìdẹ̀ra orí ọlọ́run ọba tọ́lọ́run ọba ìlẹ́kẹ̀ láti lémi àtẹnìkọ̀ kan wa lórí ká sì máa dúpẹ́ orí tọ́lọ́run ọba ìlẹ́kẹ̀ láti fún wa bákan náà ká sì lọ mọ̀ pé ìpayọ̀ ọlọ́run ọba òun náà nìpìlẹ̀ sí ọgbọ́n gbogbo àwọn ìṣe wa ká máa jẹ́ kí bẹ̀rù ọlọ́run àti ìpayọ̀ ọlọ́run ọba kó máa wà níbẹ̀ ní kọ̀rọ̀ wa àti ní gbangba wa káwá lọ mọ̀ ìpè dáadáa ju ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ tẹ tí ẹ ní ọgbọ́n tó lágbára ọgbọ́n tó dógóńgó tọ́lọ́wọ́n ọba ní í ṣe nínú dídẹ́dà bọ́lọ́wọ́n ọba ṣe dẹ́dà tọ́lọ́wọ́n ọba ní ọgbọ́n tó dógóńgó ṣe nínú bọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tí ń pè bùkù lórí ẹ̀dá rẹ̀ tá a mọ̀ sí kánàlá tọ́lọ́ ń kọ́lé wa lórí ó sì ṣe ṣe ìrọ̀rùn ìdẹ̀kùn lórí àwọn kan nínú ẹ̀dá rẹ̀ nípa jíjẹ mímu àti níná lílo wọn. tọ́lọ́wọ́n bá ní ọgbọ́n tó ṣe pé ọ̀gá púpọ̀ tí ẹ̀ ní ṣe nínú gbogbo àwọn ìdájọ́ rẹ̀ tó ń ṣe àti òfin ẹ̀ tí tọ́lọ́wọ́n bá ìdẹ́gbẹ́ láti lé wa lórí. àwọn ìdájọ́ ọlọ́wọ́n bá nínú ṣẹ̀ríyà rẹ̀ gbogbo rẹ̀ pátá déédéé àti ìfẹ́ lọ́wọ́n bá ìdẹ́gbẹ́ láti ṣe. ọgbọ́n àti dáadáa àtàǹfààní lọ́wọ́n bá ìdẹ́gbẹ́ láti ṣe pàápàá jùlọ tó bá tún wá lórí àlùkìyàmà ìṣe láàmà rí pé ipò yóò ta bára wa láyé nígbà tá a bá ti dúró ti ẹ̀sìn ọlọ́run tá a ti sin ọlọ́run ọba ìdíkẹ́ ọlá á ti wá mọ̀ yìí pé á àṣọrí ńlá lọ́lọ́run ọba fi ṣe fún atọ́ba ní gbangba àlùkìyàmà ọlọ́run tí ọlá rẹ̀ gbà jùlọ sọ pé wọ́n máa ní ahsan mina Allahi wọ́n jẹ́ tó má mọ̀ dájú dáadáa ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá níṣẹ́ ni wọ́n mọ̀ pé gbogbo ìdájọ́ ọlọ́run ọba dáadáa òun náà ló jẹ́ lórí èmi àti ẹnìkọ̀ọ̀kan wa. eré ìtumọ̀ ìpè tá a lé nítorí kálíba nínú ayé tá a wá bá pẹ̀lú àánú ọlọ́run dáadáa lọ́lọ́run bá fi ṣe fún wa gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàdánwò lọ́lọ́run tó fi ṣe. ìta lé nínú ayé lérò ni lọ́lọ́wọ́n bá ìlẹ̀kẹ́ láti ṣe àdánwò ló sì tún ṣe kí ni o òun náà ló sì tún jẹ́ tá a bá mọ ti bẹ lẹ́yìn tá a lé tá a bá tọ́nà ọba fi ṣe lóore ni wàlọ́ọ̀hì ẹni tọ́nà ní kó lè kọ́ mọ́ba yóò sì tún máa dúpẹ́ púpọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ju ẹni tó ṣe kó lè tọ́ba lọ torí pé ọlọ́run ọba tiẹ̀ ní ọgbọ́n tó tóbi ní ìṣe lórí bó ṣe ṣe káwọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ọ̀kan ọ̀jọ̀ kan bá ṣe ń rí yìí. a máa mọ̀ pé ọmọ mélòó mélòó lẹ tó lé nǹkan láyé tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀kì tó wọn ò rí báyẹn àtòrí ńlá lọ́nà ti fò wọn àìmọ́ iye àwọn èèyàn ló ti pé wọ́n rí lé ọ̀rọ̀ wọ́n lé ọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ padà dọ́wọ́ wọn ìṣèlọ jẹ́ fìtínà àti àbámọ̀ àti wàhálà àti ìṣòro àti ìdààmú àti ìpàyé kéke fún wọn ọlọ́run à ń bí ọ gbogbo tí ọ̀jẹ̀ ìfòòró ìdààmú fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ dákun má ṣe fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa èyí tó ṣe fún wa nínú ìṣẹ̀mí tá ń lò tọ́já sí rọrùn ọlọ́run dé kí rọrùn náà kó kolẹ̀ fún wa èyí fún pípẹ́ náà lámọ̀rí wa ọlọ́run dé kó báyìí ilé tó pé kò ní báyé wa jẹ́ tí ò sì ní balùkìyà mọ̀ wa jẹ́ gbogbo ata jẹ́rùsìn ọlọ́run tọ́lọ́wọ́n ọba lọ fẹ́ ṣe o nípa tọ́lọ́wọ́n ọba kọ̀ fẹ́dà tí ò fẹ́dà ẹni tọ́lọ́wọ́n òfun lọ́mọ kọ́mọ̀ kórè lọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ láti ṣe fún lásìkò tọ́lọ́wọ́n òfun torí pé mélòó mélòó lọ́mọ tó ṣe kó ti kó wàhálà bá àwọn òbí rẹ̀ tí ó sì jẹ́ sábàbí aburú oríire àti ọ̀jẹ̀ sábàbí aburú ní alìkèyàmọ̀ táwọn tó ṣe fún ọ tó jẹ́ òbí rẹ̀ ọjà burúkú òbí láyé ètò ọjà burúkú òbí rẹ̀ lọ́bàdà alìkèyàmọ̀ àìmọye ọmọ ló ti jẹ́ ìdójútì fáwọn ẹ̀dá kan láyé bíbà yìí tó sì jẹ́ pé nígbà tí wọn ò tí ì bímọ yìí níṣẹ́ ni wọ́n sọ fọ́lọ́hún ò ṣe dáadáa fáwọn ọlọ́hún ò ṣe déédéé láwọn lórí ó fún lágbájá wàá fáwọn ṣùgbọ́n nígbà tó máa dé lògbèsè ayé wọn níṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ń sọ pé nígbà táwọn ò bímọ ìṣẹ̀lẹ̀ àwọn ti da ó sì wúlò ó sì tún yá ìjẹ́lẹ̀ lọ ìwọ lọ́mọ ẹ̀dẹ́ nìyẹn wá fẹ́ o àtẹ́gbẹ́ tọ́lọ́wọ́n bá ní í ṣe ọpẹ́ tó péye ó jẹ́ tọ́lọ́wọ́n bá lórí tọ́lọ́wọ́n pọ̀ fún tí òfin ni lásìkò tá ń fẹ́ gẹ́gẹ́ bó ti jẹ́ pé tiẹ̀ náà lọ́pẹ́ ṣe lórí tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́lá fúnni nígbà tá a lérò tàbí nígbà tó ṣe bá a lérò tọ́lọ́wọ́n ọba lọ́pẹ́ ṣe látọ̀dọ̀ àwọn ẹ̀dá rẹ̀ lórí gbogbo àwọn ìṣesí wọ̀nyí. ẹ̀dá ó tún máa dúpẹ́ fọ́lọ́wọ́n ọba lórí ìgbàyè tọ́lọ́wọ́n ọba ṣe fún nínú jíjẹ mímu láti wí pé kó lè máa dúpẹ́ fọ́lọ́wọ́n ọba yìí ó sì lè dúó pẹ̀lú gbogbo nǹkan tọ́tọ́ tó yẹ lórí síbi gbogbo dáadáa tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá fẹ́ kọ́nà sí tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá kọ́nà fáwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn alásùnmọ́ rẹ̀ àwọn àyíká rẹ̀ àwọn ará rẹ̀ kó ṣe gbogbo tó jẹ́ ojúṣe àti ẹ̀tọ́ lórí àrísìkì tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ṣe fún. bákan náà wọ́n tún wá padà dá lórí àwọn ẹ̀dá nígbà tí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tó ọ̀pá dandan fún ẹ̀dá yìí náà lẹ́yìn tó lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlọ́ba ṣe báyìí fún irun wọn bẹ́ẹ̀ wọ́n tún ṣe sùúrù lórí ìpádàrú ọlọ́wọ́ ọba tí ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlápọ̀lé wọn lórí nítorí pé ìpè gbogbo ọlọ́wọ́ ọba ọba tó dá ẹ̀dá ìpè gbogbo tó dáa ni ọlọ́wọ́ ọba yìí ọmọ tó wúlò fún wa lásìkò tó wúlò fún wa tí ọba wúlò fún wa gan bí ó ṣe wúlò ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlámọ ojúṣe tó wù tọ́jú ọ̀ràn ẹ̀ lé lórí òun náà ni kó ṣe sùúrù lórí ìfúnfunfin tí ọlọ́run ọba ìlẹ́jọ́ lámúwá fún lásìkò kan torí pé ọlọ́run ọba yìí òun náà lọ́ba tó nímọ̀ ń bá wa ó sì mọ tọ́jú ìfẹ́ olọ́sìjà aláàánú oníkẹ́jù lórí gbogbo àwẹ̀ ẹ̀dá tó ṣe kọ́dá ọlọ́run ọba kẹ́ wa ju báwọn àyà wa bí wọ́n ṣe kẹ́ wa lọ nígbà tá a wà nínú oyún ọlọ́run kẹ́ wa jù bẹ́ẹ̀ lọ nígbà tá a tún bọ́ sórílẹ̀ ayé ìkẹ́ ọlọ́run àti àánú ọlọ́run àtààbò rẹ̀ àtòrí rẹ̀ àti dáadáa rẹ̀ náà látúrí nígbà tó ti pa àgbẹ̀ lórílẹ̀ ayé àjẹpẹ́lẹ́ yìí ọ̀ ń tọ́ka lórí wípé bá a bá ti wò pé òbí kan lè kẹ́ni ọlọ́run ọba lè kẹ́ni ju gbogbo ẹni tá à ń lérò kó lè kẹ́ èèyàn lọ torí pé ọlọ́run ọba kẹ́ ẹ̀dá rẹ̀ ju bí alábíàmá bó ṣe máa ń kẹ́ ọmọ rẹ̀ lọ. àdó ọlọ́run ọba lè léyìí ọlọ́run ọba ilé fiọlá ọba onímọ̀ ọba ọ̀jọ̀gbọ́n ó fi àrísìkí lórí àwọn ẹ̀dá rẹ̀ ń bẹ nínú wọn ẹ̀tọ́ àrísìkí rẹ̀ bẹ́ẹ̀ sì ni ọgbọ́n tó tóbi tó sì jinlẹ̀ ìbẹ̀ nínú ilé ìlàsọ̀dọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ọ́lá kílódé tọ́lọ́run ọba ìlẹ̀kẹ̀ọ́lá ń ṣe báyìí fáwọn ẹrú rẹ̀ nítorí kí wọ́n lè bá a mà wípé gbogbo ètò pátá nínú ayé yìí àti lálùkì yá mà ọwọ́ ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ọ́lá nìkan ṣoṣo kò náà lọ wà sí lọ́wọ́ ẹ̀dá kan ọlọ́run ò gbé sọ́wọ́ ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá rẹ̀ bọ́lọ́run kan lásìkò ni yóò láti mọ àmọ̀ yìí pé gbà tọ́lọ́ ń pẹ̀lú fún lágbájá ọlọ́wọ́n ọba náà ní jọ́ ọlọ́wọ́n ọba rẹ bẹ́ẹ̀ náà nígbà tọ́lọ́ fún pẹpẹ fún lágbájá ọlọ́wọ́n ọba náà ní ṣe gbogbo ètò yìí á lè mọ̀ pé ẹni tí ń ṣètò yìí ọba ọ̀kan ṣoṣo ni ọba tí ò lẹ́gbẹ̀ra ọba tí ò láfiwé ọba tí ò láfijọ nínú kankan nínú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó ṣe kọjá. àmọ́ ọmọ yìí pé gbogbo ètò sánmà gbogbo ètò sánmà àti pẹpẹ ọ̀rọ̀ á máa mọ̀ pé ọwọ́ ọlọ́wọ́n ọba ọ̀kan ṣoṣo yìí òun náà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí wà ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlá nínú ètò rẹ̀ tí ń ṣe lórí ẹ̀dá yóò wá gbóòrò rẹ̀ fáwọn kan yóò sì fún pinpin rẹ̀ lórí àwọn kan. bọ́lá ọba bá ṣe báyìí kò sẹ́ni kankan tó fẹ́ dá ìdájọ́ ọlọ́wọ́n ọba padà wípé ìfúnpinpin tó ṣẹlẹ̀ yìí ni ìrìn mi ìfẹ́kọ́ ṣẹlẹ̀ sí mi mọ́ ọ̀yà ò kọ́ ni kò sí ti arára àríbìkì ìgan ibi tó gbòòrò dé yìí mi ìfẹ́ tó gbòòrò débi tó gbòòrò dé yìí ọyá mo fẹ́ kó padà kò ṣeé ṣe ìtọ́nà ọba ìlékè ọlá bá fẹ́ òun náà ni yóò ṣe lórí ẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bí òṣèlú ọ̀rùn fẹ́ dá mi wọ́n sọ pé ní tọ́lọ̀ ń gbòòrò àríbìkì kó tọ́lọ̀ ń ṣe àríbìkì tó pọ̀ fún yìí ìṣèlú òun fẹ́ gbà kúrò lọ́wọ́ rẹ̀ kò rọrùn rárá bẹ́ẹ̀ ni ẹ̀dá ẹni tọ́lọ̀ ọba bá fún mọ́ kò sẹ́ni tó lè gbà láàyè ẹni tọ́lọ̀ bá ti gbà láàyè kò sẹ́ni dákan tó lè fún ìpín pínpín tó lè fi mú àrísìkí yẹn tọ́lọ̀ ọ̀pẹ́ ẹni tọ́lọ̀ ọba ìlẹ̀kẹ̀rẹ̀ ti gbà láàyè rẹ̀ nítorí pọ́lọ̀ tí ọlá rẹ̀ gàdú lọ. ó sọ fún wa nínú Al-Qur'an Al-Karim ọlọ́ni yẹ́pù sọ́tọ̀ rizqan liman yasha'u ọlọ́run lòun máa ń ọlọ́run lòun máa ń já àrísìkí kalẹ̀ fẹ́ni tó bá wù wọ́n ọlọ́run ọba nínú àwọn wọ̀nyá kò dì bákan náà tó máa ń ṣe ní òdiwọ̀n tí ó tó fi òdiwọ̀n sí fẹ́lùmí ìdá òbí kò lè ṣe ìnà àlìm ọlọ́wọ́n ọba ọba tó nímọ̀ lórí gbogbo nǹkan pátápátá ni àṣebọ́lọ́wọ́n ọba ti ń ṣe nǹkan ayé tá a wà yìí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ti ní àgbékà àgbékà fún wa wípé àkọ́kọ́ mu kókó kó tó di fáàmù tíì àwọ̀ sọ̀kòtò péńpé kó tó di fáwọ̀ ìtókùn tí ò ní tayọ kókósẹ̀ wa ìgbà ọ̀kọ̀ọ̀kọ̀ dá pátá fún wa síwájú kó tó dágádá fún wa سبحان الله nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní àjẹmtù àyàmì wọ̀mọ̀lẹ̀ ẹ̀yìntù dámán ta azarọ̀ dahùrù àlẹ́yìn wọ̀sádà ó ní mo ti lo gbogbo ọjọ́ ayé mi kẹ́kù mo ti lògbó ìwárí iyì ju ọ̀dọ̀ ẹni tó ṣe yí pé ìgbà ti kọ́kọ́ dá pátá fún síwájú kó tó di pé ìgbà wa dábá agbádá fún. àwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn ká mọ̀ mọ̀ kí ètò wa tá a bọ́ bá kọlé wa lórí òun náà ní pé àní máa bẹ lórí ìṣesí kan lọ péré ọlọ́ọ̀bá ìlẹ́jọ́ ọlọ́ọ̀mọ yìí láwọn kan lásìkò kan fún wa ó lè fún pinpin lórí ẹ̀dá lónìí àdáwò lọ́lọ́run fi ṣe fún un ó sì lè gbòòrò lónìí àdáwò lọ́lọ́run fi ṣe fún un ẹni tọ́lọ̀ ni ó fún pinpin mọ́ àdáwò yìí àdáwò lọ́lọ́run fi ṣe fún yìí òbí ká àdáwò náà já olùkọ́ máa dúpẹ́ tọ́lọ́wọ́n ọba lórí tọ́lọ́wọ́n ṣe pẹ̀lú kọ́nà owó yẹn táwọn ojú kànáà rere tọ́lọ́wọ́n ọba ìrìnkè ọlá fẹ́ kọ́nà sí. tí ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọba tó nímọ̀ tó sì jẹ́ ọba ọ̀jọ̀gbọ́n tọ́ba lọ dárísìkì fún àwọn apá kan nínú àwọn ẹ̀dá rẹ̀ tó sì kún pépé rẹ̀ fún àwọn apá kan nínú ẹ̀dá rẹ̀ nítorí káwọn ẹ̀dá fúnra ara wọn náà wọ́n fi lè máa wo àjùlọ ń bẹ láyé yìí ni wípé jọ̀wọ́ làbí lágbájá ṣe bá burú lẹ́yìn lẹ́yìn wa ni lọ́lọ́wọ́n bá wá tẹ ọ̀rọ̀ kalẹ̀ fún báyìí. a láti jọ mo ti dáyé mo ná gbára mo ná goro kò síbi tí wọ́n ti ń wárí sì kì í tẹ̀mí ọ̀fẹ́ ẹ̀ dé láyé nítorí kóníkálukú wa ká lè máa wo àjùlọ sọ́lọ́wọ́n bá ìlẹ́kẹ́ láti fún wa láyé nínú àrísìkí yìí ká fi lè máa rántí àjùlọ tí wọ́n máa bẹ láàrin wa tọ́ba tó di gbangba ìkìyàmà yìí. bí bá a ṣe jura wa lọ láyé ìgbẹ́ lọ́wọ́n bá ìlẹ́kẹ́ ló tún ní ká jura wa lọ láìkìyàmà. lágbájá wa lówó láyé wá túmọ̀ fún ní ojú ẹni kejì rẹ̀ lọ́kọ́ bàdà kìyàmà torí pé léyìí ọ̀rọ̀ ọlọ́wọ́n báyìí ọba ọ̀rọ̀ tí Yorùbá máa ń sọ nínú àwọn ọ̀rọ̀ wọn ọba jẹ́ torí bá ń sọ fún wa pé lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí à ń bá rí nínú àṣà wa kódà kó má jásá Yorùbá àwọn ọ̀rọ̀ tí à ń bá rí lọ́pọ̀lọpọ̀ nínú àṣà ó yẹ ká máa sẹ́ni lè lọ́ba ẹ̀sìn èyí tó bá ṣe déédé ẹ̀sìn á gbà wọlé á sì máa lò ó èyí tí ọba ti ṣe déédé ẹ̀sìn á dànù á sì lẹ̀ mọ́bìnrin tó ṣe pé yóò tún ká a rí i pé lọ́pọ̀lọpọ̀ nílẹ̀ yorùbá wọn alẹ́ ní táyébáyé lọ́rọ̀ yẹ bóòlù ti dá ọ lójú bẹ́ẹ̀ àti pé kí ni tí wọ́n ń pè láyé sí ayé yẹn wọ́n yẹ pé náà lọ́wọ́ á ní ìbámu sí ayé sí ti subhanallah àmẹ́ni tí ó là pẹ̀lú tí ó láyé sí jù lọ́dọ̀ ọlọ́wọ́n ọba lálùkìyàmà ni àwọn olùbẹ̀rù ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá ni ọlọ́ni yẹ èyí hàn náà adáyínlá kọlábù wọ́n jà náàkùn ṣòróbà wọ̀ ọ̀bá ìlànà ìtààrọ́bù agbẹ́yìn kalẹ̀ ní ìran lẹ́yà àti gbẹ́yìn kalẹ̀ ní ìdílé ìdílé síra ara yín nítorí ìkẹ́ ẹ̀ lè bá àmọ́ra yín ni inna akramakum inda Allahi dáadájú àwọn tí wọ́n láyé sí jù lọ́dọ̀ Ọlọ́run nínú yín àwọn ẹni àpọ́nlé ẹni ìbàbàrà lọ́dọ̀ Ọlọ́run jù nínú yín òun náà làwọn tí wọ́n bá ń páyọ̀ Ọlọ́run ọba ìrìnkì ọlá ajẹpẹ mizanu sẹfà o òsùn ọba àdúrà ẹni láyé nígbà tí òbí dá kìá kan sáájú lọ yóò fi hàn ìfàyọ ọlọ́run ọba ìrètí ọlá ni kì í ṣe fẹ́ni tọ́ba lówó lọ́rùn ọ̀yẹ tọ́ba jẹ́ fọ́ba lówó tọ́ba sí lọ́hùn dáadáa tí ó gbọ̀nà kọ́nà rówó tó sì náwó yẹn síbi tọ́lọ́run ọba ìrètí ọlá fẹ́ tọ́wọ́ bá ìgbàgbọ́ tó pé dáadáa sọ́dọ̀ ọlọ́run ọba ìrètí ọlá mọ dáadáa pé ikú rẹ̀ lè ga níwájú ọlọ́wọ́n ọba ìlú kíọ́lá pẹ̀lú àwọn oríranran iṣẹ́ olóore tó tara owó yẹn sí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ aláìní wọ́n lọ bá nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam wípé dáhàbà ahlul zuhuri bil ujuri wad darajati al ula wọ́n láwọn ọlọ́rọ̀ ọ̀nù wa wọ́n ti gbé ẹ̀san tó tóbi lọ bákan náà àwọn èkó tó ga ó ti wà fáwọn tó ti pọ́n dúró ọ̀nù wa anabi sallallahu alayhi wa sallam ni wọ́n máa dáa kí wàá nìyẹn kí lè rí tẹ́ fi sọ bẹ́ẹ̀ wọ́n ní àwọn tí wọ́n jẹ́ àwọn ọlọ́rọ̀ wa yìí wọ́n kírun wọ́n sì ń gbá rẹ̀ gẹ́gẹ́ bá ti ń dá rẹ̀ ṣùgbọ́n wọ́n ní tí wọ́n fi jù wá lọ kí ni náà wọ́n yẹ tẹ̀sán dàpọ̀ nàbí kò bó lè amúwa nìyẹn àtẹ́kùbọ̀ dúkìá tọ́lọ̀ fún wọn wọ́n sì tún fi yọ zàká wọ́n tún ṣe sàárà lórí ẹ̀ ẹ̀rí pé àwọn sàbí wọ́n gbọ́n púpọ̀ àwọn sàbí wọ́n ní òye púpọ̀ ẹ wá wo àwọn ọlọ́rọ̀ inú àsàbí pẹ̀lú sẹ́rẹ̀rẹ̀ tí wọ́n ń ṣe sẹ́rẹ̀ fìdífì tí wọ́n ń gbé ìyá ìṣe pẹ̀lú dúkìá wọn wọ́n náwó sógun wọ́n náwó fáláìní wọ́n yọ zàká wọn wọ́n tún ṣe sàárà wọ́n tọ́jú ṣe pẹ̀lú dúkìá tọ́lọ̀ fún wọn ẹ wá wọ ọgbọ́n àti òye tọ́lọ̀ fún àwọn tí wọ́n jẹ́ aláìní láàrin wọn láti pé wọ́n sunkún wọn ké gbàjarè lọ bá nẹ́ẹ̀sì sọ́nà pé kí làwa fẹ́ ṣe táwa náà fi lépa báwọn tó ń jẹ ọlọ́rọ̀ subhanallah ìwọ tó láàrin wa iṣẹ́ kí ni wọ́n kó o jẹ sí àlọ́ ọ̀yà olórí ẹ̀mí ara rẹ̀ àwa tẹ̀sẹ̀ ń sẹlùmí àwọn òsì gbádùn ara rẹ̀ ìyàwó àwọn òní gbádùn àwọn ọmọ rẹ̀ ò àwọn tí wọn bá wọn tí wọn bá ṣe wàhálà ni wọn padà jogún ẹgbẹ̀yìn ẹ mọ̀ lẹ́nu mi nínú àrísìkí tọ́lọ̀ ń fún gan yóò tún máa ra bùbú yóò tún máa ra bùbú àti bẹ́sẹ̀ onígun mẹ́rin yóò tún máa sọ fún ọmọ pé ó buwátásì buwátásì yàrá bùbú fọ́tí náírà bẹ́sẹ̀ tẹ́ náírà subhanallah ọlọ́ni wọ́n bẹ́tẹ́ bí máa fi máa àtàkì allahu dárò àṣírọ̀ ìtọ́lọ̀ ń fọ́ fìrà kìyàmà wàlà àtẹ́sẹ̀ náà sí ibà kẹ́mi náà dúnìyà ìpín tiẹ̀ náà láyé má gbàgbé jíjẹ mímu tọ́jà ọlọ́run fẹ́ kọ́ jẹ́ wọ́n jàjẹ́ tù ní. gbígbé tọ́jà ọlọ́run fẹ́ kọ́ gbé mọ́nà ní afa ń bẹ̀ ni. wíwọ́ rẹ ọlọ́run fẹ́ kọ́ wọ́sọ tọ́jà mọ́ràn rẹ̀ fúnra tàṣùbì náà ta sọ́gbọ́ bẹ̀ mọ́ràn àsọ̀tí ọ̀tà kókó sẹ̀ sẹ̀rí ẹ̀sìtámù ọ̀fẹ́ fún ọ. agbádá rẹ lọ rántí ọmọ awọ́lẹ̀ sẹ̀rí ẹ̀sìtámù ọ̀fẹ́ mọ́sùsọ̀pọ̀ ọ̀fẹ́ ràn àbáwọn aṣọ tó ti wọ́n púpọ̀ jù ẹja sọ́ra fún wọn. nítorí pé yóò máa fún ìgbé ayé sínú ẹni kò ní kí èèyàn àti sẹ́ẹ̀l kíyà mọ́. kánú gbàgbé nǹkan ọ̀gùn tó dáa tọ́lọ́ fún wa kì í ṣe ara rẹ̀ tálẹ̀ wá lérò òkú kan gbádùn rẹ̀. tọ́ àdìsíkì ń gbé ń ṣe fún wa nìyí àwọn kan ọlọ́run ọba láti náà tàbí yẹn fi lọ bá àdéhùn sọlọ wọn fi sọ léèké wọn ti wọn tún wọn tún ṣiṣẹ́ olóore jù wá lọ iṣẹ́ ni pé wọn ń jẹ ọjàká wọn ti ṣe sàárà fáwọn aláìní àwọn òsì ní ìta fi ọjàká ìrìn àdéhùn sọlọ bóòlù àti fẹ́ bá wọn. anabi sọlọ àṣẹlá ṣe bí òjùbẹ náà lọ wọn ní òjùbẹ lọ anabi ní ṣe bọlọ ti wá gbé kalẹ̀ fún yín ní tó ṣe pé náà bá ṣe gbogbo subhanallah ìtẹ́ bá ń ti sàárà ní ọmọ àjẹgbà yẹn gbogbo alhamdulilayi ìtẹ́ bá ń ti sàárà ní anábì wá ka iṣẹ́ olóore lọ jàrá fún wọn. wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lọ sí wọn lọ sí tẹ̀sí mọ́bi tá a fẹ́ mọ̀ pé bí tá a ti yọ wí lèèyàn ti yọ gbọ́. àwọn ọlọ́rọ̀ ti gbọ́ ntánẹ́bí sọ̀rọ̀ wá àtúnlọ̀ sọ fáwọn tálíkà tí wọ́n ń àwọn ọlọ́rọ̀ bá tún mú mọ́tẹ́. wọ́n bá tún sáré lọ bá nẹ́bí kiri ànẹ́bí àwọn ọmọ ìyá wọn mọ̀ tún ti pé ètò ọ̀sẹ̀ fún wa náà ọmọ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀yẹ ṣe pẹ̀lẹ́ àjùlọ ọlá ọlọ́run lélẹ́yìí ọlọ́run a máa fẹ́ ni tó bá fẹ́ nù àwọn ẹrú rẹ̀ ìwọ́tọ́ náà ń fún lọ́rọ̀ ọlọ́run kú yáàrí sọ́dọ̀ rẹ̀ ọwọ́ alẹ́ òkè torí tọ́jẹ́ tí ìfúnlẹ̀ ọlọ́run ti lò fi di òbí síbi ti owó yẹn sọ́dọ̀ rẹ̀ kẹ́mìlà torí àwọn ogúnlẹ́gbẹ́ àwọn tí wọ́n jẹ́ aláìní tí wọ́n bẹ níwọ̀n hà rẹ̀ lọ́lọ́run ọba ìlẹ́kẹ́ láti ṣe fún ọ ẹlòmíì bá ti tẹ̀ ní ìtòlẹ́ àbíháì táǹtì lọ sí ń kásẹ̀ ńlẹ̀ báyìí ẹlòmíì ka ẹran rẹ tó ń pọ̀ ní ilé ẹ̀sìn yìí àwọn tálíkà tó kàn ká tà gbẹlẹgbẹ rẹ ẹ dákun ẹjẹ ká máa ṣe dáadáa ẹjẹ á máa náwó ìtọ́ ọlọ́run ọba tọ́lọ́run ti lé wa lórí òun náà ni wípé bá a ṣe jura wa lọ láyé bí báyìí nítorí ká tún jùlọ tàlùkìyàmà ń bẹ ni àlùkìyàmà jùlọ ń bẹ ń bẹ ẹ mọ̀jà wa ṣùgbọ́n àjùlọ yẹn kí láàbì mọ́ àti ìpayọ̀ ọlọ́run ọba ìlẹ́fẹ́ òun náà láti máa dùn lọ sí bẹ́ẹ̀ láti kìyàmà gbogbo àti ajẹ́sìn ọlọ́run àwọn tọ́lọ́ ọba fún wa ẹ jẹ́ ká tètè máa lò ó ká sì máa rántí ìtàlùkìyàmà torí pàlùkìyàmà yẹn tá a bá ti débẹ̀ kò sí jẹun padà sáyé kí n wá túnṣe má arára bó ti kọ́ ma gbogbo àti ajẹ́sìn ọlọ́run báwọn ènìyàn wọ́n ṣe rí láyé bíbá yìí tí wọ́n tura wọn lọ bẹ́ẹ̀ náà ni wọ́n tura wọn lọ nílé àwọn kan gbé ilé àgbéká àgbéká àgbéká àwọn ti kán gbélé kókó àbí bẹ́ẹ̀ kọ́ ni kó dáa láwọn ọmọ ayáwa fílàní gbòòrò yóò tún máa sọ nínú èdè wọn ibi àdídé òun ò ní tóun fẹ́ kó ti mọ́ tọ́ba tún lẹ́yìn yorùbá náà pé adé òsín tóun fẹ́ ṣe òun ti ra machine òun ní rédíò òun sì kọ́lé òun sì fẹ́yàwó òun ní pọ̀pá ẹ wá ní kó wọn ta màálù kí lóun fẹ́ fowó ṣe òun ò ní ó dáa máa sọ pé ètò tóun rájọ tóun tájọ ti fowó ẹ̀gbẹ́ mi tóun tóun bò mọ́lẹ̀ ìyẹn máa wò pé ibi tẹ́yìn tí wò pé ìta fẹ́ fowó ṣe ń bẹ kò sówó eléyìí wá ní pé owó ń bẹ ṣùgbọ́n kò sí tó ń bẹ kò sí. mo ti ilé ìkókò tó ta sórí ilẹ̀ onílẹ̀ ó lóun ti kọ́lé. ẹ̀hún pé kọjá wa ló bọ́lá òun ti ṣètò ayé nìyẹn. a jura wa lọ nílé bákan náà bá a ṣe jura wa lọ nílé ọlọ́run fún ní ká jura wa lọ ní nǹkan ọ̀gùn nǹkan ọ̀gùn tẹ́lómi gùn tí wọ́n bá sírò rẹ̀ nǹkan ọ̀gùn lágbájá rẹ̀ o. ó si bẹ́ẹ̀ lè ra òru àti ku ẹni fún ẹlòmíì ọmọ ẹ̀dẹ́ ni ibi tọ́lọ́ ọba ìlẹ́gbẹ́ lákẹ́ àwọn èèyàn tó wọn dé tó ọlọ́run ní wa lọ nínú nǹkan ọ̀gùn bákan náà ọlọ́run tí ọlá rẹ̀ a fi ń jura wa lọ ní gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nǹkan kankan o ìgbé kalẹ̀ ṣe dáadáa nínú àwọn dúkìá yìí táwọn aráalé wa àwọn alásùnmọ́ ọmọ wa ká mú ìdùnnú ìrọ̀rùn oore dáadáa ká mú wọnú ìgbésí ayé wọn ni nísìnyí gbẹnu ọmọ ẹdín yẹn tí ò tiẹ̀ ní ibùgbé rárá níbẹ̀ torí ẹ̀ tọ́lọ́ bá ṣe àyè kan fún ọ àyè yẹn wá jẹ́ yàrá ẹyọ kan ṣoṣo mo dúpẹ́ kọ́lọ̀ kó sì gbà pé yàrá tọ́lọ̀ sí fún ọ tó jẹ́ yọ kan yẹn ó lóore ju ti ẹni tó jẹ́ tó lọ́rọ̀ dùn ní òlù lọ torí kò ṣe lè ṣe nínú ilé yẹn nínú yàrá kan yẹn kò lè ṣe nínú yàrá kan bẹ́ẹ̀ káti wàá máa rántí àwọn tó ti pé wọn ò nílé arára wọn ò nílé arára arára mo wí pèsè fún wọn o kódà wọn ò débi pé wọn rí léyà àwọn kan bẹ nù sẹbi bẹ́ẹ̀ o àwọn kan bẹ tó ṣe sáà rẹ ló gbé wọn bẹ́ẹ̀ àwọn kan bẹ tó ṣe pípé sáà rẹ àwọn sáà rẹ gbé wọn tó gbé wọn síbi àfi Ọlọ́run lọdà fún bani tó yẹ wọn padà ẹtọ de orí mu ilé wo ló ní gbogbo bí ọba ti dé nílé rẹ ẹ̀bà gọ́tà báyìí lé omi gọ́tà gan ọlọlọpọ ọlọ́run tún nípa kò sì tún nípa rẹ̀ dé ọlọ́run tóbi lọ́ba o omi tó ti pé tí ọmọ bọ̀ tábà tọ́ba gba òun ẹ̀ sí mú ọlọ́run lọ́mọ yọ ọdún tí ó lò lọ sí tù òun ọgbà sọ́tún kò sí kankan tí ó sì téèyàn bá dé èkó jẹ máa tó wo àwọn tí wọ́n sùn lábẹ́ bíríìjì á yóò tún pé òde tọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ la ṣe fún un. ibẹ̀ nínú àwọn èèyàn tó ti pé wọn ò tiẹ̀ ní rárá wọn ò nílé tí wọ́n gbé ibẹ̀ nínú wọn tó ṣe é pé kò sí ara fún kò sọmọ fún ní gánú àwọn èèyàn bẹ́ẹ̀ ṣé kí ọlọ́run ti ti fún gbogbo àwọn èèyàn tó ń rọgbà ká lọ ọbẹ̀ bẹ́ẹ̀ dáadáa àwọn kọ àwọn àyè tó ṣe pé àwọn agbésùnàmí tí wọ́n ti ń sọfẹ́ bẹ̀rẹ̀ yóò ti rere púpọ̀ tí wọ́n wọnú ilé kan fámìlì kan wọ́n sì du gbogbo wọn lọ wọ́n lè fọ ọmọ kékeré kan lẹ̀ sọ̀tàmọ́ tí ò ní sára ti sọmọ fún un. tètè gbàgbé lómi tó ṣe pé òun nìkan náà lórí ẹ̀kọ́ bímọ gbogbo eléyìí àwọn tá a ní ká máa rántí àwọn tó ti fi wà nǹkan níṣàn yẹn ẹlòmíì ọlọ́run wá ti fún ní nǹkan kan orí nǹkan kan tó wá jẹ́ ìdùnnú tọ́jú orí ọlọ́run fún lọ́mọ àdúgbò ọba ní gbádùn mọ́ yọ wà lọ gbé téèpù kan tó lágbára yọ wà gbé títà ẹ mọ pílẹ́tẹ́ tẹ́tì fún ọlọ́run tó nú lónìí ẹni tí ẹ bínú ọba dùn ọlọ bínú kúkókókó tó òní ọjọ́ tó ń lò ní subhanallah ẹja kan ẹja ẹja máa wà níwọ̀ntúnwọ̀nsìn nígbà tó lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlọ́ba gbé ìtìsí ọba gbèdé fẹ́mi àtẹnìkọ̀ kan wa àgbékalẹ̀ àkèyàmà olùtayé lọ ọlọ́tí ọlá rẹ̀ ga jùlọ ọsọ báyìí fún wa yìí gbé. òǹdùrù òǹdùrù ọlọ́ni wòye kẹ́yìn pàpọ̀ bọ́ọ̀lù náà bá bọ̀ fún àdá báyìí. ẹ wòye síra ara yẹn iná ẹ wòye ìwọ náà wòye báwo la ṣe gbé ọlá fún apá kan ju apá kan lọ nínú àwọn ọmọ ẹ̀dá tó ṣe bá ń bẹ láyé a máa ṣiṣẹ́ bákan náà gbà ní iṣẹ́ náà lájọ́ ń kódà níbi iṣẹ́ kan náà pé títí ńlá iná lájọ wà lẹ́wù kan náà lájọ wà kódà ẹlòmíì bẹ tó ti pé ó ní mọ̀lẹ́bí tó pọ̀ ju ẹnìkejì rẹ̀ lọ ẹni tí mọ̀lẹ́bí ẹ̀kọ́ yẹn ó ti máa rówó tùjọ tó ti bí ṣe náà èyí tí òwà ní mọ̀lẹ́bí ìkúwò sì ní gbọ́wọ́ tiẹ̀ ọlọ́run bá tóbi lọ́ba o olùkọ́ kan náà ni ó tó kò tí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ báyìí bí wọ́n ti ń kọ́ wa ń kọ́ máa ń kọ́ mọ́ báyìí ilé ìkọ́ yé ju olùkọ́ gan ti kọ́ lọ ilé ìwé ẹ̀gbọ́n yá rárá ilé ìtúwé sẹ́ni tó gbọ́ yé ọlọ́wọ́n ọba ọba ọ̀jọ̀gbọ́n tí gbé nǹkan sáyè tó yẹ lọ́wọ́n bá ìlẹ́jọ́lá kò ní ìdíkà bínú ara wa lórí gbogbo àwọn ìṣesí wọ̀nyí ètò náà wòye báwo la ti kan ga lórí apá kan ṣùgbọ́n ní alikiyama akibaru tí wọ́n ga jù ó tóbi púpọ̀ akibaru bẹ́ẹ̀ ni àjùlọ alikiyama yìí ọba wa lọ sí àlùkìyàmà lè tó ṣe kó tóbi ní àgbéga tó sì tún tóbi jù ní ọlá dájúdájú ọ̀pọ̀ àdẹ̀dẹ̀ fáwọn àtàjọ mẹ́ẹ̀dé ènìyàn tá à ń jẹ́ mùsùlùmí káyà sálápá ti dì lọ síbi àgbéga ti àlùkìyàmà. torí kò náà ní àgbéga tó ga jù káàkiri náà kan ìsẹ̀mí ti àlùkìyàmà yẹn torí náà ní ìsẹ̀mí tí ó ṣẹ́kù ìsẹ̀mí ayé yìí ìsẹ̀mí tí ó tán ọrọ̀ ayé ń á fi ọrọ̀ ayé A fi sílẹ̀ sáyé ni ṣùgbọ́n tàbí kìí àmọ̀ yẹn ni kẹjẹ́ kí ni àtẹnìkọ̀ kan kẹjẹ́ ká dùn ilé ìlú lóore lọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ìlọ́nbẹ̀rẹ̀ rẹ̀ òun náà ló sì wúlò tó sì dáa jù bẹ́ẹ̀ ni ìpín ọlọ́run ọba ìlẹ́kẹ́ látọ́ka jù òun náà lélẹ́ ìpín àtẹnìkọ̀ kan wa gbogbo wa ìdákùn ẹjẹ́ ká wòye tí bọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti pín fún kì í sáwọn kan sẹ́yìn jọ ń sẹ́wọ̀n ọ̀fẹ́ kó o lákòjọ ìyàwó rẹ kankan ò sí ń bẹ́ẹ̀ ẹ̀gbọ́n rẹ kankan ò sí ń bẹ́ẹ̀ àbúrò rẹ kankan ò sí ń bẹ́ẹ̀ ara kò ṣeé ṣe ètò ọlọ́run ọba ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ lásìkò yìí ọlọ́run ló wù kó ṣe kí ni o kò ṣe bẹ́ẹ̀ fún ọ. kò wá sí ìtò ní tí wọ́n wà tara bẹ́ẹ̀ fi ẹlẹ́bọ tẹ́lómi wà orí ibú ni bá fóònù yẹn ṣe wá lọ ọ̀sẹ̀ bá torí pé wàá fẹ́ dọlọ́rọ̀ kó rọrùn tọmọ pé ifá tó ọ̀sẹ̀ tọ ọba fún wọn bàjẹ́ lẹ́yìn rẹ o ṣe wá rí kórí ibú ni ìdéyàn lọ ọ̀sẹ̀ tó gbé lẹ́yìn rẹ wọn padà ṣe kíni o wọn padà bàjẹ́ gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fún wa ní gbogbo àwọn ìbánisọ̀rọ̀ wa yìí pé ìsìláàmù ta ní kò sí pé yóò fún wọn sọ pé à lágbájá ti kú wọn wá fẹ́ ba ìsìláàmù ẹ̀ jẹ́ ǹjẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ìsìláàmù fi dé ẹ̀ bá gbé ìsìláàmù lọ wàláì kò sí ṣùgbọ́n o bó nípa bá kú kí ni wọ́n ṣe wọ́n bá fẹ́ jẹ lọ́dàkùn àbí ọmọ ṣe wá ló nípa o lọ́dàkùn má ṣe wá lẹ́lẹ́bọ̀ o lọ́dàkùn má ṣe wá lẹ́lẹ́bọ̀ barakallahu li wa lakum fil Qur'ani wa sunnah wa nafa'ani wa iyyakum bima fihima minal ayati wal hikmah. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد عباد الله وكان فلان ìkẹ́ ọlọ́run ti gẹ̀rẹ̀ kọ́ máa bá nẹ́bí sallallahu alaihi wasallam àwọn ará líra tán sọ hábàdà tó gbòòrò tẹ̀lé dáná rẹ̀ pẹ̀lú dáadáa tó ti sílẹ̀ fún àti òwò títí tí ó fi dọ̀jọ́ àlùfíàmù gbogbo àtàjọ́ sí ọlọ́run ìjà lọ́mọ kí ọlọ́run bá ó kárí tìkì láàrin àwọn ẹ̀dá rẹ̀ nítorí kí ọlọ́rọ̀ kó lè máa ìdẹ̀rọ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá kó sì mọ̀ pé ìdẹ̀ra ìrọ̀rùn lọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ti fóun kó lè máa káwọn náà ká mọ̀ pé tó bọ́lọ́run ti gbé wá lásìkò yìí àdánwò lọ́lọ́wọ́n ọba ìdíkẹ́lá fi síkú wa pẹ̀lú àìní tó ṣe gbé bẹ lára wa látara ìníyẹn náà àwa náà wá sí sùúrù ká lè bá a rí ẹ̀san àti ìpele dáadáa ipò tó ga sí bẹ fáwọn tó ti pọ́n jẹ onísùúrù torí pé lọ́wọ́ ọba ìdíkẹ́lá sọ nípa onísùúrù pé innama yuwaffas-sabiruna ajrahum bighayri hisab ọlọ́run dájú àwọn tó wọ́n jẹ́ onísùúrù òun ọmọ pé ẹ̀san wọn fún wọn láì ló ń kà á rárá bó ti kọ́ ma. eléyìí tòun ti bó ṣe jẹ́ pé àbẹ pẹ̀lú irú ṣe sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò ní yẹ kò ní gbò nígbà tó bá jẹ́ aláìní yóò máa retí ìrọ̀rùn ìdẹ̀kùn lọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́gbẹ̀ẹ́ ọlá yóò sì máa bí ọlọ́run ọba pé kọ́lọ́run kó fún òun lójútùú ọ̀nà àbáyọ lórí ìṣòro àìní tó ṣe fóun wà nínú ìṣòro tó ṣe fóun wà yóò máa bí ọlọ́run ọba àgbálá yẹ pé kọ́lọ́run ọba ìlẹ́gbẹ̀ẹ́ lọ ṣe ìrọ̀rùn fóun ìyẹn ni pé ọmọ ẹ̀dẹ́ nìyẹn tọ́jà láì kò ní wá sọ pé tọ̀ ọlọ́run wọlọ́dá mi tó bá ti wo ṣe ìní tọrọ ọ̀bì ọlọ́run yóò ní sọ pé ṣe bọ́lọ̀ rí mi ṣe bó rí mi bó lọ́dá mi kọ́mọ wò mí ràn kọ́mọ wò mí èpè lọ́sẹ̀ yẹn o kọ́mọ wò mí ràn tó wí yẹn èpè nìyẹn àdúrà lẹ́yìn ó ṣe á máa bẹ lọ́rùn ìrọ̀rùn rọra nínú ayé ni torí pé kọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá kó fún wa ní jíjẹ mímu gbígbé wíwọ̀ níná lílo ìrọ̀rùn kò dín nǹkan kan fún un oore tọ́lọ̀ tó lè ṣe fún ẹ̀kọ́ bá dàlù kìyà mà síbọ́ lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlọ́dún ọ̀gá ìrọ̀sánà wá sí wọ́n láàbù gbogbo pẹpẹ ọ̀rọ̀ sánmà tilẹ̀ kò sí lọ́wọ́ ẹ̀dá kan lọ́wọ́ ọlọ́run ọba ìrèké ọla òun náà ló wà á máa fi ọlọ́run nígbà tó nira wípé kọ́lọ́run ọba kọjá kó kó sí rọrùn fún wa kó sì fún wa ní ọ̀nà àbáyọ nínú ìṣòro tó ṣe bá wa èyí ti bá lọ aláwo ẹlòmíì kàkà tó fi ẹkú fi ọlọ́run ọlọ́run ti ọmọ lọ àwọn adáhùn ṣe bí bàbá ẹ dákun ilé kọ bàbá ẹ dákun ẹ̀sùn ọba ọmọ wa káàkiri owó làbí pé ní owó lèbí wọlé tọ́lọ̀ ṣe fún òtún ọ òun ọba sí bẹ́lẹ̀ rẹ yóò bomi sìn ọ lọ́wọ́ yóò bomi sìn ọ lọ́wọ́ nù ẹja kò torí tọ́lọ́ ẹja sọ́ra ẹja sọ́ra kámọ̀ fi ọlọ́run pé kọ́lọ́run kó sí rọrùn fún wa ni torí pé rọrùn ìbẹ̀ lọ́wọ́ rẹ̀ ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ àlótún fi àrísìkí láàrin àwọn ẹ̀dá rẹ̀ nítorí kí àwọn àǹfààní ayé àǹfààní ẹ̀sìn kó lè bá dúró lé wọn lórí ni o torí pé tí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá tó má lọ jẹ́ pé gbogbo wa pátá tá a jẹ́dá rẹ̀ lọ́lọ́run tí ọlá rẹ̀ ga jùlọ lọ́ba lọ sí àrísìkí kalẹ̀ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ti tayọ àlá wọn lórílẹ̀ púpọ̀ pẹ̀lú wípé wọ́n ó ṣe àìgbàgbọ́ sọ́lọ́run bákan náà wọ́n ti tayọ àlá wọn wọ́n sì máa dá ìbàjẹ́ kalẹ̀ sórílẹ̀ kápẹ́ gbogbo wa lọ́lọ́run bá bá fún lọ́rọ̀ ẹ dákun sí kìsì ayé wa tún lè rọrùn bẹ́ẹ̀ èmi jẹ́ olówó oníkálukú wa náà wá jẹ́ olówó ìjẹ́ dákun tá a bá fẹ́ kọ́lé olówó la fẹ́ wa lọ́ọ́ bá mi kọ́lé tèmi ò lè rọrùn mo fẹ́ tún mọ́tò ṣe mẹkáníìkì wo màá wá pèsè wá lọ bá mi tún mọ́tò mi ṣe mo tẹ̀ wá fẹ́ kó sọ́kẹ̀wé mi ìgbẹ́ ti kúnnú rẹ̀ olówó ni mo fẹ́ pè kọ́ wá lọ mi kó subhanallah àjẹpẹ́ bọ́lọ̀ ṣe ṣe yẹn tó jura wọn lọ nítorí kíṣẹ̀ mi ò fi já sí wọn òfin àtẹnukọ̀ gan wa lọ́wọ́n ọba ìlú kan láti ṣekú wa kò sì sí tí wọ́n bá ń wẹ nìkan lókè rẹ̀ máa gbà pé wọ́n náà tún gbẹ lókè ẹnìkan ni nínú ọ̀rọ̀ sì ní àìwẹ̀ni tó jù yàn lọ́nú ètò ayé ẹni tí òótọ́ wa láti kíni o láàmà wò tí wọ́n bá ti wọ ẹni tó ju ọlọ́nú ọrọ̀ ayé nínú ètò ayé ìdúpẹ́ orí ọlọ́wọ́ ọba ìdíkẹ́ ọlá ṣùgbọ́n tí wọ́n bá ti wọ ẹni tí ọ. táwọn kan bá sọ pé ah ọrọ̀ wo ni wọ́n wá nílẹ̀ gbẹ̀dẹ̀ lágbẹ́dẹ́ pé ah mo dúpẹ́ nígbà kan là ń lẹ́yìn kan ni wọ́n bẹ ni la wa náà ni ká máa tí ìṣẹ̀lẹ̀ àìmóore yọ wà lórí rẹ̀ ìtayọ àlà àti ìbàjẹ́ yọ pọ̀ lórí rẹ̀. tọ́lọ́ba tó wá lọ fún àrísìkí pínpín mọ́ gbogbo ẹ̀dá tó dá lórílẹ̀ ayé àjẹ́ ìpè ètò ògbésí ayé wọn ló tó pa kakọ fún wọn ètò ògbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn ìṣèlú yọ pa kakọ láàrin ọmọ ẹ̀dá ènìyàn àwa ní máa rí ìṣẹ̀mí tí ó rọrùn àdìmọ́lì láàrin àwọn ọmọ ẹ̀dá ènìyàn àjẹ́ pé gbogbo orígun ìṣẹ̀mí ayé wọn yóò di nǹkan tó ṣe torí ẹ lọ́lọ́run ọba ìlẹsẹ láti ṣe ìgbésí ayé wa wípé ó ṣe wá lẹ́ni tí ìgbésí ayé àwọn kan tó yàtọ̀ sí àwọn kan nínú àwọn ọmọ ẹ̀dá ènìyàn kò sí nǹkan méjì tọ́lọ́run ọba ìlẹsẹ láti ṣe bẹ́ẹ̀ bí kò ṣe pé torí kápá kan wa kó lè má pàkan lò kápá kan tó di ọlọ́rọ̀ kó tún lè ráwọn tí wọn ò níbi tí ẹ̀yẹ lọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá òun náà ló fi ṣe eléyìí àánú àti ìkẹlẹ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá ló sì Muhammad sallallahu alaihi wasallam yìí pé tọ́yẹ kọjá kóun lọ́lọ́wọ́ ràn níṣẹ́ táwọn gbajúmọ̀ tọkùn ló tún pọ̀ nínú ìlú Mẹ́kà báyìí táwọn àgbààgbààgbà wọ́n jẹ́ olórí Quraish olórí ìdílé lárúbáwá tó ń bẹ nínú àwùjọ tọ́yẹ kọjá pẹ̀lú Muhammadu yẹn ni wọ́n ràn níṣẹ́. wọ́n bá ti wá wẹ́ ẹni tó jẹ́ ọlọ́rọ̀ ẹni pàtàkì láàrin ìlú ńlá méjèèjì tó kó ni wọ́n gbé iṣẹ́ yẹn rán ọlọ́run wa sọ pé àhóhùn yàtọ̀ sọ fún wọn pé ìjà wọn ni wọ́n pín ìdẹ̀ra ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá rẹ̀ nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya ọlọ́run láwa la pín ìsẹ̀mí wọn fún wọn nílé ayé warafa'na ba'dahum fawqa ba'din darajat a sì gbé apá kan wọn ga jù ní apá kan ní ipò láyé bíbá yìí liyattakhidha ba'duhum ba'dan sukhriyyah kápá kan ó lè máa fi apá kan ti yẹ̀yẹ́ ni apá kan kó lè ga apá sí apá kan pé ah, ah, lábẹ́ bó ti fọ́ ọmọ ọlọ́rọ̀ gbọ̀rọ̀ fún ìtẹ́gbẹ́ ìfowó kọ́ ọmọ ẹgbẹ́ ẹ̀. tẹ́lómìn náà òfin lè máa wí bẹ́ẹ̀ fáwọn èèyàn lọ́lọ́run fi gbé apá kan ga ju apá kan lọ táwọn kan ó lè wà lábẹ́ apá kan lọ́lọ́run ọba ìrẹ́gbẹ́ láti ṣe bẹ́ẹ̀ kódà mo kàwé ọ̀kan mo kéwé ọ̀kan ó lè jẹ́ni tí òkè tí ọ̀kà lọ́lọ́wọ́ ọba ìlẹ́gbẹ́ yóò ti ọ̀rọ̀ sí ẹni tó ké tọ́ka wa máa tẹ́ ní lábẹ́ rẹ̀ subhanallah àti pé ọlọ́wọ́n ọba ìdíkẹ́ láti lè mélòó mélòó àwọn tó ṣe pé wọn ọ̀ka wọn òbí wọn máa bẹ́ẹ̀ lọ pé sẹ́kítì kìlọ̀ sọ bá a sọ fún wí pé ìgbà báyìí ni mo fẹ́ sọ fún pé mo ní kọ́ mọ̀ sí báyìí sọ pé mo fẹ́ kọ́ lọ bí báyìí sẹ́kítì ọkàn máa bá rọ ni níbi tó bá jẹ́ fún wọn bá tiẹ̀ ti rọrọ̀ sáájú ni wọ́n ti sọ yorùbá ni jantirẹrẹ ni wọ́n sọ yorùbá rẹ lọ yóò bùkátà kankan kápẹ́ tí wọ́n bá ti kọ̀ nǹkan ni ẹ lọ rí sẹ́kítì mi kódà bí ọmọ pé ẹ lọ rí sẹ́kẹ́ ẹlọ́dọ̀ sẹ́kì akọ̀wé mi bẹ́ẹ̀ yẹn yọ ta inú gbogbo tẹ́ bá ti fẹ́ ọ̀rọ̀ ti yanjú ọ̀rọ̀ yanjú kò sí wàhálà kankan mọ́ ní gbogbo àgbègbè bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba ìdíkẹ́ ọlámọ̀ọ́mọ́ sí bẹ́ẹ̀ fún wa ni ọlọ́wọ́n ọba wa ni pé wọ̀rọ̀ màtòrọ̀ bí kakọ́ irun ní mà ẹ̀jẹ̀ máa wọn. ìkẹ́ ọlọ́wọ́n ọba rẹ ìdẹ̀rọ̀ ọlọ́run ó mà lóore ju nítorí kí ìgbésí ayé kò fi rọrùn fáwọn ọmọ ẹ̀dá ènìyàn ni kọlọ́rọ̀ kò lè máa dúpẹ́ káláìní kò lè jẹ́ ní oṣù sùúrù lórí ìdàrọ̀ orí ọlọ́run ọba ìlẹ́kẹ̀ọ́lá tó sì lọ́ọ́ máa fi ọlọ́run ọba ìlẹ́kẹ̀ọ́lá wípé kọ́lọ́run ọba ìlẹ́kẹ̀ọ́lá kó sílẹ̀kùn rọrùn àti rọra fóun ọlọ́run tí ọlá rẹ̀ gbàdúrà lọ sọ pé allahu min ibadihi ọlọ́run ọba ìlẹ́kẹ̀ọ́lá òun náà lọ́ba tó ṣe é pé ìmọ̀ tí àrísìkì kalẹ̀ fáwọn tó bá fẹ́ nínú àwọn ẹrú afunmọ àwọn ẹ̀dá rẹ̀ tọba fẹ́ nínú àwọn ẹ̀dá re inna Allaha kana bi kulli shay'in inna Allaha bi kulli shay'in alim gbogbo nǹkan ni ẹni tọ́lọ́run fún tọ́pọ̀ yẹn Ọlọ́run nímọ̀ tọ́pọ̀ lórí rẹ̀ tó fi fún lásìkò tó fún ẹni ọba ìlẹ̀kẹ̀ olóòsì fún náà wá ti ní ìmọ̀ tó pegedé jù lórí ọba olóòfin fún ọba Eidul Adha ti fourteen thirty nine pẹ̀lú àwọn ọlọ́run subhanahu wa ta'ala gbogbo àwọn ìjọsìn wa tó jẹ mọ́ ìjọsìn ọdún insha Allahu ta'ala nígbà tí òòrùn bá ti ń wọ̀ lónìí báyìí ìṣèlọ́jọ́ pé gbogbo ti jẹ mọ́ ìjọsìn ọdún ẹ̀sẹ̀ kí ni o ti kásẹ̀ ńlẹ̀ nínú àsìkò tá a sì wáyé nínú sẹ̀ríà yẹn ti tún lè pa ẹran nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá gbogbo àwọn nǹkan dáadáa tí wọ́n lá lè máa ṣe nínú àti ọlọ́run ọba yóò sì máa lọ nítorí jẹ́ pé ọyọ́ fi kò fẹ́ẹ́rẹ́fẹ́ tó ń ṣe kí o tí ó fi wọ̀ ní òní tó ṣe bá wà ní ọjọ́ júmọ́ àyè kí ti ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ládùúgbò fún olùṣèjà òun náà ní ìjọsìn ọdún wa tọdún yìí òun náà ní yọ parí àbí Allah subhanahu wa ta'ala ní píparí tí ọdún ìrètò ìdájí àkọsí tàbí náà fẹ́ parí ìwọlọ́dàpọ̀ àbẹ̀wò ọlọ́run wọn láàrin àti agbára ayé àti òkú rẹ̀ wọ́n dàpọ̀ sí ọ̀run fún wa o wọ́n dàpọ̀ sí ọ̀run fún wa o wọ́n dàpọ̀ sí ọ̀run fún wa. yá yá jáde fún nínú àrísìkì jáde fún nínú ìjọsìn jáde fún nínú àlàáfíà ara jáde fún nínú ọmọ jáde fún nínú kọkàbalẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọn bá balẹ̀ fún ọmọṣẹ́ rẹ̀ gbogbo bí tó pa kakọ sí wọn bá tó balẹ̀ fún orílẹ̀-èdè náà sọ́nà gbogbo àwọn fún jáde wọn níjọba àpapọ̀ balẹ̀ fún ọmọṣẹ́ wọn lọ wọn bí tọ́lú jáde wọn níjọba ìbílẹ̀ ìjọba ìbílẹ̀ tó balẹ̀ fún ọmọṣẹ́ wọn lọ gbogbo dáadáa tá à ń fẹ́ ọ̀nà iṣẹ́ tiwọn náà lónìí yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú òde gbogbo wọn pátápátá ní ìsìn wọn ti kú òde nìyà fẹ́ni tọ́tọ́ fẹ́ni tọ́gbọ́ra tó di ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàlá tọ́lọ̀ sọ pé náà ló lóore jù gbogbo wọn ní ìsìn wọn ti kú òde wọn ti kú òde mínà ẹni táwọn tí wọ́n jẹ́ agbófinró bá rí ní mínà ní ìsìn wọn kẹ́mi kì kéde èsì kọ́ fẹ́ẹ́ jí nǹkan tú àbọ̀ tó fẹ́ẹ́ mú nǹkan ní mínà iṣẹ́ ájì wọn parí báyìí ẹni tí tó bákan náà kò sẹ́ka tó kù fún ọdún ọ̀nà yẹn kan tó lọ ọ̀nà yẹn kan tó kù náà òun náà tọ̀wá kò wàdà tọ̀wá kò ìdágbére ìgbà tó bá ti ti fẹ́ kó ìmọ̀ ká lòun ni wọ́n ti yẹ kó tóbi kó kó òrùlé wé ní kalẹ̀ tába fẹ́ dágbére ẹ̀rí kí àmì dágbére kalẹ̀ tí ìbá ti pé ẹni tí ìjìnà bá bẹ láàrin ara èèyàn á sọ ní pé tòótọ́ mo ti fẹ́ máa lọ tọ̀wá kò yí òun náà tọ̀wá kò tó kù ìgbà gbogbo àwọn tí wọ́n rí tẹ́sí pé dáadáa ni wọ́n ní tí wọ́n bá tẹ́ náà jẹ ọlọ́run dákun má jẹ́kọ̀ ṣẹlẹ̀ sí wọn wọ́n lọ ní rọrùn wọ́n ti dẹ́ rọrùn wọ́n dákun tí wọ́n délé rọrùn wọ́n dákun tí wọ́n délé rọrùn wọ́n dákun tí wọ́n délé rọrùn gbogbo ìbẹ́lẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ọba fún wa lọ́wọ́ wọn dákun jẹ́ kí àjọ àwọn tọ́gbà lórí wa gbogbo dáadáa tí wọ́n tọrọ fún wa tí ọba ti tó ìfún ọlọ́run ká fún yín bẹ́ẹ̀ ìfún ọlọ́run ọba ìlẹ̀kẹ́ láti ó borí lórí gbogbo ẹ̀kọ́ tó ọba ti fún wa já ti lówó nínú owó já tún ní owó tún jọ gan kàbílọ̀ ní káàdì fún ọlọ́run ọba ìlẹ̀kẹ́ lá ìfẹ́ káṣẹ́ ọlọ́dà kùtà tí wà lẹ́nu yìí ọlọ́dà pàrọ̀ kùtà tí ọlọ́dà kùtà tí wà lẹ́nu ọlọ́dà